sorry ọlọ́run ayé àsárọ̀ múru wa ọlọ́run bá wa gbọ́rọ̀ wa fúyẹ́ àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́run ọba kó ṣe fún wa lórí ìbéèrè wípé Abu Lahab pé ànábì sallallahu sọ wípé ìyà ẹ̀ ló máa fúyẹ́ jù nínú náà àti wípé ṣé ọmọ náà ni àti pé ṣe àlè lórí ẹni tó bá kú báyẹn àkọ́kọ́ ni wípé ànábì sallallahu alaihi wasallam náà ṣàlàyé fún wa pé kódà gbogbo mùsùlùmí pátápátá ọmọ àlùjọ náà ni wọ́n téèyàn bá ti kú sórí la ilaha illallahu ẹni tó gba la ọgbọ n'iti gbọ́ ní ti òdodo tó dúró lórí ọkàn ẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú ilaha ọmọ àlùjọ náà ni Abu Zari kan ó lọ bá ànábì sallallahu alaihi anọbi wa sọ fún ó bá ànábì tó ń sùn níbi tá ànábì ń sùn sí ó rí pó faṣọ bora ó padà sílé nígbà tó tún padà wá ó bá ànábì sọlọsẹlẹ alaihi lójú oorun ó tún lọlé lé ó tún padà wá ó bá ànábì sallallahu alaihi wasallam lójú oorun ó tún padà sílé nígbà tó wá padà sílé yìí tó wá padà sọdọ anọbi sọlọsẹlẹ ó wá bá ànábì tó ti sùn ànábì wa sọ fún bó ṣe ń tají lójú oorun wípé mo fẹ́ kó jẹ́rìí sí ẹnikẹ́ni tó bá sọ pé la ilaha illallah ní òdodo láti inú ọkàn ẹ̀ ó ní dakhala aljanna ó ló máa wà aljanna. Abu Dhari wá sọ wípé wà ìzánà wà ìsárọkọ̀ àkírí òjíṣẹ́ ọlọ́run tó bá wá jẹ́ kó jalè tó ṣe ṣìnà ńkọ́ ànábì ni wà ìzánà wà ìsárọkọ̀ ànábì ni kódà kó jalè kó ṣe ṣìnà ó tún ya arákùnrin lẹ́nu ní àà ìrí òjíṣẹ́ ọlọ́run ẹni tó jalè tó ṣe ṣìnà ànábì ni kò bá jalè kò bá ṣe ṣìnà àárín òjíṣẹ́ ọlọ́run ó máa jalè ó tún ṣe ṣìnà ànábì ni kò bá jalè kò bá ṣe ṣìnà ó ní àlàárọ̀ kìíní à ń fi àbí zari kódà kò jẹ́ pé àbúzárì kò fẹ́ kódà kábúzárì má fẹ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe la ilaha illallah ọmọ àlùjọ náà ni kọ́lọ́n ṣe wá lọ́mọ àlùjọ náà ṣùgbọ́n wà náà ọmọ àlùjọ náà tó jẹ́ pé wọ́n máa pè wọ́n ní alìjahanamiyun àwọn tó jẹ́ wípé ọmọ àlùjọ náà ni wọ́n ṣùgbọ́n tí iná máa kọ́kọ́ gbàtọ̀ kọ́lọ́n ọba kó má kà mọ́ wọn àwọn kan wà wọ́n máa padà wọ àlùjànnà ṣùgbọ́n wọ́n máa kọ́kọ́ wọ iná látara ohun tí wọ́n ṣe ní iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe ẹbọ kékeré tí ó ṣe ẹbọ ńlá àbẹ́ni tó jẹ́ pọ́ mutí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá ti sọ pé ẹni tó bá ṣe òun á fìyà jẹ insha azabahu tọ́lọ́run bá fẹ́ á fìyà jẹ wọn tó bá sì fẹ́ ó lè foríjì wọn gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ó lè rá foríjì ọlọ́run tí ò ní jẹ̀yà rárá ó dẹ̀ lè jẹ̀yà níwọ̀nba àti òdiwọ̀n iṣẹ́ tó bá ṣe ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run lòun ní ṣàforíjì kan tó bá ti ṣẹbọ sóhun ọlọ́run ọba ṣùgbọ́n gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹbọ ṣíṣe ọlọ́run bá máa ṣàforíjì ẹ̀ kó ṣàforíjì fún wa ẹni tó bá wa pé ọmọ náà ni ó sì máa máa bẹ nínú náà Suratul ọlọ́run ní kafaru dájúdájú àwọn tó jẹ́ min bóyá kèfèrí min tó wà bí wọ́n máa ń pè ní min lilbayan min ta ma fi ń ṣàlàyé pé àwọn wo ọlọ́run láwọn tó jẹ́ kèfèrí yẹn ó ń bẹ nínú wọn ahlul kitab àwọn tí ó jẹ́ pé wọ́n gba àwọn ànábì kan gbọ́ tànábì wá dé tí wọ́n wá gbà fànábì gẹ́gẹ́ bí yehudi àti nọ̀sọ́rọ̀ toránọ́bì ni masemi àbí ahadun min ahadihi umma èèyàn kò ní gbọ́rọ̀ èmi ànábì sallallahu alaihi nínú ọmọlẹ́yìn mi àwọn tó jẹ́ pọ́nà ọba gbé dìde láti gbà tó ti ṣe mí lójíṣẹ́ tó wá jẹ́ wípé ó gbọ́ nípa mi summa lam yu'min bima jitu bi kò wá gba tí mo mú wá gbọ́ illa kana min ashabin nar àyàfi kó máa bẹ nínú ọmọ náà sotabari christian àti jew tí ó gbà náà bí sallallahu alaihi wasallam ń gbọ́ tó dẹ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tọ́lọ́ ti rán ànábì sallallahu alaihi lòun náà wá ṣègbésí ayé ànábì ní ọmọ náà ni kọ́lọ́ má jẹ́ ká wọ náà wal mushrikin nínú àwọn tó tún máa wọ iná gẹ́gẹ́ bọ́lọ̀ bá ṣe sọ́nu àyà yẹn òun náà ni wípé àwọn olùṣẹbọ fi iná rí jahannama ọlọ́run ni wọ́n máa bẹ́nu ná khalidina fiha wọ́n máa bẹ́ẹ̀ bẹ̀ lọ́gbèrè kọ́lọ̀ ọba kó má ṣe wá ní ọmọ náà so ń gbà tá a ti rí báyẹn exception wà ní sífẹ́ èèyàn kan gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ẹbọ sọ́nà ọba ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí abu jahal ti abu abukilẹ̀ pé náà abu kí ni ẹni tẹ́ ń ṣe ìjiyàn lórí ẹ̀yìn náà abu talib nígbà tí anabi sọ̀rọ̀ sẹ́la wọn ní lámà àdọ́rọ̀hù alwafat nígbà tí ikú tí ó ti di pé ń kọ̀ ká kú anabi sọ̀rọ̀ sẹ́la ó lọ sọ́dọ̀ ẹ̀ wà máàhù ó sì ń bẹ pẹ̀lú ẹ̀ òbẹ́yù bùnùkà bùnùkàlàf òbẹ́yù ó ń bẹ́ńbẹ́ nínú àwọn tó jẹ́ kèfèrí lásìkò yẹn àti àwọn bíi mẹ́ta kan nínú wọn ní abu jahli wà anabi sọ̀rọ̀ sọ pé yàá mi ìrẹ́ ọ̀nkù mi kólì kálímàtàn sọ pé la ilaha illallah kalimatan tó bá ti sọ gbólóhùn kan ni uhajju biha laka inda rabbik tó bá ti wí ó máa jẹun tí mo máa lè fi ṣe ẹ̀rí fún ẹ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ màá lè fi dúró fún ẹ ó túmọ̀ sí pé tí ò bá ti wí kò ní lè dúró fún bàbá ìwojú ànábì sọlọsẹlá á tún wojú àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ wa sọ fún wípé atarhaba amilati abik abaik ṣé o fẹ́ torí iye tọmọ yìí o fẹ́ fi ojú ọ̀nà tí bàbá rẹ tó fi ẹ́ lélẹ̀ ni o fẹ́ fi ojú ọ̀nà yẹn sílẹ̀ torí ọmọ tó wá wò pọ̀ nífẹ̀ẹ́ sí i wàá wojú ànábì ànábì àtúbà sọ̀rọ̀ àtúwojú àwọn kẹfẹ́ ríbi títí ẹ̀ ó wá ní wàmáàtà ó kú lẹ́yìn tí òwì gbólóhùn tí ànábì sàlàsàlà tó ní kó wí ànábì sọ̀rọ̀ làsàlà wá sọ wípé la astaghfiranna lak illam uniha an dhalik ànábì ní màá tọrọ àforíjì fún ẹ tọ́nà ọba fanazala ọlọ́run ọba àlekè ọlá wa sọ àyà kalẹ̀ ní suratu tauba pé màkánà lìnàbí wàlmùmínín kò tọ́ fún ànábì àtàwọn àwọn sọ̀hábà rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ayẹ́sítẹ́kfìrù lílùmùsìrìkì kọ́ máa tọrọ àforíjì fún ẹni tó bá jẹ́ olùṣẹbọ tọ́mọ epo kú sórí ojú ọ̀nà ẹbọ ìyẹn ni pé ànábì ní tọ́lọ́run bá kọ̀ fún mi o ṣùgbọ́n níṣẹ́ so irú ẹni yẹn kí wá ló fẹ́ bíyè méjì ànábì sọlọ sẹlá látara dáadáa tó wá fi bá ànábì lò ànábì ní ọlọ́run bá máa ṣe ìyà ẹni fúfú yẹ pé ìyá ẹ̀ òun ló máa kéré jù nù náà á dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n bá dá iná sí ìyàn ní wọ́n á wọ bàtà iná wọ́n á wọ̀ sí lẹ́sẹ̀ bàtà náà yà wá máa rà lára títí débi pé á gbóná débi pé ọpọlọ ẹ̀ á wá máa sọ pọ̀pọ̀ á máa sọ pọ̀pọ̀ so ànábì sọlọ sẹlá ti dájú ẹ̀ pé ọmọ náà ni ẹ̀ńtà náà bí bá ti wá dájú ẹ̀ pọ̀ mọ́ náà ní sẹ́mẹ̀ pé kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ rárá rárá àwọn èèyàn kan gbogbo ẹni tó bá ti kú sórí kúfúrú ṣe rí gbà tí wọ́n ní ká máa dájọ́ lórí èèyàn pé ọmọ náà ni òun náà nígbà tí ò bá ti kú torí pọ́nà nìkan ló mọ nǹkan tó máa kú lé lórí àwọn ò ní ìkápá lórí ẹ̀ ṣó ti yé tẹ́ni yẹn bá padà kú tó kú sórí kúfúrú bá yẹn a gbọ́dọ̀ ṣiyèméjì pé ẹnikẹ́ni tó bá kú tí ò gba ọlọ́run ọba gbọ́ pọ́mọ náà ni ànábì sallallahu alaihi wasallam sọ wípé mamata wàhúwà yushriku billahi shay'an dakhala an-nar ànábì sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni tó bá kú tó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ó máa wọná ibnu Mas'ud tó gba hadith yẹn wá òun wá sọ lójú ànábì pé mamata wàhúwà la yushriku bihi shay'an dakhala al-janna ó ní bẹ́ẹ̀ ni èrè òjíṣẹ́ ṣe rí i pé vice versa ni ẹni tó bá kú lórí ẹbọ àwọ̀ náà ẹni tó bá kú tí ò ṣẹbọ àwọ̀ àlùjọ náà so àwọn èèyàn kan wà tó jẹ́ pé àti ń ṣe iyèméjì once tán bá ti kú sórí ìyọ̀rọ̀ iná ṣùgbọ́n a máa fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ tó bá wáyé ni kò wá ṣe ń téèyàn wa kéèyàn wá sọ pé topic ta fẹ́ fi ṣe wá sílé ni òun náà ni àbú tọ́lìbù bó ṣe máa wọná àníìdí yẹn àbí kéèyàn wá wò pé ìyá ànábì sọlọ́mọ àlùwọ̀sẹ́lá ń tó jẹ́ fáwọn náà kú sórí ẹbọ topic ta fẹ́ fi sọ̀rọ̀ òun ni pé wọ́n máa wọ̀nà ṣé tá bá ń sọ inú wa wọn máa dùn ni ṣé ó ti yé sòkọ́ náà kò ṣe àlékún ìmọ̀ wa naam ọlọ́ ti wà nípẹ̀rẹ̀ wọ́n lẹ ní whatsapp àbí naam.